أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد المصطفى وعلى آله وصحبه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fọ́lọ́run ọba tí ó ṣe ní ọ̀rùn fún wa láti tún lè pàdé lénìí akóra wa jọ nínú ilé ọlọ́run láti lè máa ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ rẹ̀ láti lè máa kẹ́kọ̀ọ́ kún èyí tó ti wà lára wa tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run abẹ́lọ́run nínú títóbi rẹ̀ èyí tí a tún gbọ́ lé ní ọlọ́njọ́ ṣe wá láǹfààní nínú àlàyé tí a ń bá bọ̀ lánàá ọ̀nà ni àlàyé tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀nà tí ọlọ́run fi máa ń dán ẹ̀dá rẹ̀ wò àbí ọ̀nà tí ọlọ́run fi máa ń bá ẹ̀dá wí tí a bá tasẹ̀ àgẹ̀rẹ̀ abẹ́lọ́run títóbi rẹ̀ kó má bínú sí wa pàápàá jùlọ àwa tí a jẹ́ mùsùlùmí bí ó bá ti di wípé ìyapa àṣẹ ọlọ́run tá a bá ti sọ́dá sọ tá a sọ lílòdì sí ìlànà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wá tá a sọ di àwọ̀tẹ́lẹ̀ eléyìí máa ń fa ìbínú ọlọ́run ó máa ń fa ìyà ọlọ́run lérílẹ̀ ló fi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ìgbà tí ànábì ń sọ̀rọ̀ nípa ọlá tó ń bẹ fún iṣẹ́ hajj àti tawaf òjíṣẹ́ ọlọ́run ọba ní ilé ayé ò ní ṣàìmọ́mọ́ jẹ́lé ayé lókùrú tí àwọn èèyàn bá sì tún tawaf Kaaba ìyẹn túmọ̀ sí wípé àṣẹ ájì tá à ń ṣe lọ́dọọdún ó dènà pípa irẹ́ ayé ẹni tí kìí ṣe mùsùlùmí gan ó yẹ kó máa dúpẹ́ pé àwọn mùsùlùmí tó fẹ́ lọ ájì lọ́dún yìí nítorí pé ń jọ tí ó bá ti di pé àtàwàfù kàábà mọ́ àsìkò táyé ọ̀pọ̀ rẹ̀ ti súnmọ́ ni ló fi jẹ́ pé àṣẹ hajj tá à ń ṣe tá à ń tàwà fún kìí ṣe fáǹfààní tiwa nìkan àwọn tí èsè mùsùlùmí gan fáǹfààní tiwọn ni so ló fi jẹ́ pé tí àwọn mùsùlùmí bá ti ń tasẹ̀ àgẹ̀rẹ̀ tíbinú ọlọ́run bá dé kò ní ma lórí àwọn tó fà á nìkan mọ́ abẹ́lọ́run tó bẹ̀rẹ̀ kó má bínú sí wa ọlọ́run bá ń sọ fún wa nínú alukur'an al-karim قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت رجلكم أو يلبسكم شيعا ويذيق بعدكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون abẹ̀rẹ̀ tútùmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe pé dùn ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ níjọ́ tó bá dìjọ́ gbẹ̀ndẹ̀ alukiyama kọ́lọ́run kó ká wa kún ẹni tí ó kẹ́ níjọ́ náà. lánàá a ṣàlàyé fún wa ọ̀nà tọ́lọ́run ọba fi lè díyà jẹ ẹrú èyí tá a wá ń ṣe lálàyé lọ́wọ́ ona ni aó yẹlbísà kún ṣe yàrán àbí tó bá sì wù ọlọ́run ọlọ́run á ní kéde ara yín kó mọ̀ ìyẹra yín ẹ wàá pín lọ́tọ̀ọ̀tọ̀ kówó wàá dúró láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan kan náà lẹ́jọ gbé lọ́wọ́ ṣùgbọ́n kó ó mọ wúra rẹ̀ pé òun dáa ju ẹlòmíín lọ kó ó mọ wúra rẹ̀ pé òun ni mùsùlùmí ẹni tó bá ti yàtọ̀ tí ò dúró níbi tó ń wà ìkèfèrí lòun kódà kó máa kírun àdánwò ni bírú rẹ̀ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí a fọ́ àwa muslim gbà wá òjíṣẹ́ ọlọ́run ọba ní inna allaha zawali al-ardo faraitu mashariqaha wa magharibaha ọlọ́run ọba pa gbogbo ayé pátá ó papọ̀ sójú kan ọlọ́run fi hàn mí ó fi ibùyọ ohun ó fi hàn mí ó sì fi ìbùwọ́ rẹ̀ ó fi hàn mí ọlọ́run wá sọ fún mi wípé wà inna ummati sayablogu mulkuha mazuwiyali minha wípé ọlá tí a ṣe fún àwọn àlùmọ̀ anabi sallallahu alayhi wa sallam àwa mùsùlùmí ọlá wa ipò wa títànkálẹ̀ islam yóò dé gbogbo ibùyọ oòrùn àti ibùwọ̀ rẹ̀ arábìnrin ọlọ́run fèèyàn ọ̀sọ́ fóun tá a bá sì wò lé ní níbo ni lágbàáyé tí mùsùlùmí ò sí mbẹ̀ kò sí arábìnrin ọlọ́run fèèyàn hàn ún bákan náà wa'utitul kanzain al-ahmar wal-abyad ọlọ́run sì tún fi mí lọ́kàn balẹ̀ wípé góòlù àti fàdákà á fi jíǹkì yín ẹ̀lùmọ̀ yìí a sọ ọmọ yìí di ọmọ ọlọ́rọ̀ ẹ ti fìgbà kan jẹ́ aláìní ṣùgbọ́n ọmọ Islam a sọ yín di ọmọ ọlọ́rọ̀ ẹ ní a fi góòlù fàdákà a fi jínkìyín tá a bá sì wò láyé lẹ́ni gbogbo àwọn agbègbè ilẹ̀ lárúbáwá ẹ̀gàn ni ẹ̀ ọlọ́run jogún arísìkì fún wa lẹ́ni tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa tourism kò sórílẹ̀-èdè kan tó ṣáájú Dubai bẹ́yàn sì dé bẹ́ẹ̀ ìlú mùsùlùmí ni bẹ́yàn dé Qatar èyàn mọ̀ pé èyàn dé lò bẹ́yàn dé Bahrain bẹ́yàn dé Kuwait bẹ́yàn dé Saudi Arabia gbogbo àwọn ìlú yìí Ọlọ́run fi góòlù ó fi petro, alùmọ́nì Ọlọ́run fi jíǹkì wọn bákan náà tá a bá sì wá gbogbo àgbáyé pé tó àwọn wo lówó jù kákáàyàn ẹni èjì mùsùlùmí lẹ́bàá ń bẹ̀ so látara àdé eléyìí ọ̀rọ̀ tá nàbí sallallahu sọ yìí pé ìtọ́lọ̀ ń fi hàn ún jẹ́mọ́ orí bí àbí orí bẹ́ẹ̀ bákan náà wà inni sa'altu rabbi li ummati ànábì ni mo tún wá bẹ̀ lọ́hùn fáwọn àlè umma mi wípé allah ha bisanatin ama mo ní rẹ ọlọ́run dákun má jẹ́ kí n tó fi máa ń pa àwọn èèyàn tó ṣáájú tó fi máa ń pa wọ́n rẹ́ má jẹ́ ó ṣẹlẹ̀ sáwọn àlẹ́wò màmí o má bínú sí wọn débi pé ó wà á rọ òjò bí ìgbà ayé ànábì Nóà tó fi pa wọ́n rẹ́ lóbi jẹ́ pé tí òjò ayé parẹ́ àwa náà ti ṣẹ̀ṣẹ̀ táwọn èèyàn ayé Nóà àṣẹ àsìkò tiwa táwa láyé àwọn èèyàn ti ṣẹ̀ṣẹ̀ ọ̀hún àsìkò táwa wà yìí ní táwọn ìran Shuaib tí wọ́n ṣe tọ́lọ̀ fi pa wọ́n rẹ́ àwa náà ti ṣe àmọ́ nítorí àdúrà tánàfíà sálàmù ṣe wípé pé kí gbogbo ayé wá parẹ́ látara ẹ̀ṣẹ̀ ọlọ́run dákun àwọn àlùmọ̀ mi má jẹ́ òdo ṣẹlẹ̀ sí wọn ànábì tọrọ àdúrà bẹ́ẹ̀ ọlọ́run sì gbà bákan náà wàhálà yusallitu alayhim aduwan min siwa anfusihim fayastẹbi ha bayidọtahu ànábì tún wá bẹ lọ́nkúrẹ́ ọlọ́run mọ́ fún ọ̀tá lágbára lórí àwọn àlùmọ̀ mi mọ́ fún wọn lágbára débi pé wọ́n wà á ní kápá láti pín wọn sí yẹ́lẹyẹ̀lẹ tí n ti jẹ́ Islam ó wà á tán lérílẹ̀ anábì bẹ́ẹ̀ lọ́hùn eléyìí wà inna rabbi qal anábì ni ọlọ́run wa ń dá mi lóhùn pé yá Muhammad mo pèrè Muhammad inni idha qadaytu tèmi ọlọ́run bá ti sọ pé báyìí ni nǹkan ó ṣe rí fa innahu la yurad ọ̀sẹ̀ tó lè sọ pé kò ní rí bẹ́ẹ̀ o àdúrà tó ń ṣe mo ti gbọ́ ṣùgbọ́n àwọn kankan bẹ tèmi ọlọ́run ti parí pé bí ó ṣe máa rí náà nìyẹn wa inni qad a'taytuka li ummatik èmi ọlọ́run mo ti fún ọ lérí tó béèrè fáwọn àlè umma rẹ alla uhlika um bi sanatin pé kí n má pa wọ́n rẹ́ gẹ́gẹ́ bá a ṣe pa àwọn èèyàn tó ṣáájú rẹ́ bó ti wulẹ̀ kẹ́sẹ̀ wọn ó tó ọlọ́run ni mo gbà bẹ́ẹ̀ wàhálà òsàlẹ̀ta àlẹ́yìn àdúwà mi síwá àǹfóṣe ìrìn yẹ̀sẹ̀bí ọ̀bẹ̀ ìgọ́tàún kí n má sì fún ọ̀tá lágbára lérí wọn láti sọ ìpapọ̀ wọn di yẹ́lẹyẹ̀lẹ wàhálà òṣìṣẹ́mà àlẹ́yìn mọ́nbẹ̀ àkọ́tọ̀ rẹ̀ ha kódà kí gbogbo ayé kí wọ́n sára wọn jọ lérí páwọn fẹ́ paná Islam ọlọ́run ni mo ti ṣèlérí mi ò lè fún wọn lágbára rẹ̀ lẹ́ẹ̀fì máa rí pé gbogbo ọ̀nà táwọn ọ̀tá Islam tí wọ́n ń gbà láti sọ Islam ló kọ́ tí Islam ò jẹ́ ń tún jẹ́ àgbéga fún Islam ni gbogbo àwọn tí ò mọ̀ ń pa Islam náà tún ń béèrè ní Amẹ́ríkà nígbà tí wàhálà terrorism tó ṣẹlẹ̀ àsìkò yẹn náà rìkọ́ọ̀dù àwọn tó gba Islam jù ẹ̀rí pé ìdún wò fẹ́ kó ṣẹlẹ̀ ọ̀nà tó wá ṣẹlẹ̀ ọlọ́ọ̀ni yuriduna li yutfi'u nura Allahi bi afwahihim wallahu mutimmu nurihi ẹnìkan ò lè pa mọ́lẹ̀ Islam ibi tẹ́ bá rò pé ti ń pa yóò ti súyọ níbòmí ibi tẹ́ bá rò pé ti parí ẹ̀ta ibi tẹ́ ìran sí yóò tún dìde ń bẹ̀ ni ọlọ́run wa ń sọ fún anabi sallallahu alaihi wasallam wípé ọ̀tá ò lè rí wọn gbèsè nǹkan kan o hatta yakuna ba'duhum yuhliku ba'da in tó lè ṣẹlẹ̀ ni wípé ọwọ́ ara yín dé ẹ lè má fọ ara yín síra yín láàrin ara yín wa yusabbi ba'duhum ba'da ó ṣeé ṣe kó ṣe pé apá kan yín kódà kẹ́ máa sọra yín dẹrú gan èyí ó lè ṣẹlẹ̀ gbàtọ́lọ̀ wọn aṣọ ah, ilé ànábì ní ọlọ́run tó bá mú yẹn náà kúrò bẹ ọlọ́run hmm, nínú mẹ́ta mo ti fún ọ ní méjì ṣùgbọ́n èèyàn tí n bá ti ṣàdéhùn pé bí ó ṣe rí nìyẹn bí ó ṣe máa lọ náà nìyẹn lèyàkùdìyà amúrán káàní àmọ́ kí gbogbo ẹ ó lè máa forí sọ bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ sí ìdí nìyẹn tó fi jẹ́ wípé la fi wá tírèsì ọ̀rọ̀ yẹn ní kété tí àfa wa Uthman lọ tó di àsìkò àfa wa Ali ọ̀rọ̀ khawarij ọ̀rọ̀ shia oríṣiríṣi àwọn firak òun ló jáde tẹ́lẹ̀ ń sọ pé òun ni mùsùlùmí gidi àwọn eléyìí kèfèrí làwọn ó di fìtínà ó dá wàhálà alẹ̀ erípa rẹ̀ ò tán dìsìn erípa rẹ̀ kò tán lẹ̀ òun la ṣàlàyé ẹni tó pa àáfàá wa Ali tán porúkọ rẹ̀ ní Abdulrahman bin Muljam mùsùlùmí ni gbogbo kùránì ń bẹ lórí onímọ̀ ni ṣùgbọ́n rẹ̀ ń ṣe tó kò tara rẹ̀ mọ̀nà àṣejù àti àìfarabalẹ̀ lẹ́kọ̀ọ́ ó dé kó sọnù débi pé ẹni tó lóore jù nínú ẹ̀dá àkọ́kọ́ ẹni tó kọ́ gba Islam láàrin àwọn ọmọ kéékèèké ni Ali ẹni yìí pa nígbà ó tún pa tán ó tún ní òun fẹ́ fi gbókun lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ó tún yọ́nú sọ bó ṣe wá ń bẹ̀rẹ̀ nìyẹn títí títí títí tó fi dé tí ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́nu la fi ń pè pé síbi kí a gbàgbọ́ yé Islam lórí manhaj salafi sọ́ọ̀lẹ̀ ìlànà táwọn sàábé fi gbọ́yé báwo làwọn sàábé ṣe gbọ́yé báwo náà ṣe ṣe Islam lójú ayé ànábìwá muhammad sallallahu Alaihi wa sallam ká padà síbẹ̀ ìyẹn ló lè dáàbò bò wá intanẹ́ẹ̀tì sọ yóò ṣẹlẹ̀ o ṣùgbọ́n eré táwọn máa sá ni pé káwa má jẹ́ ẹni tí ó kópa ń bẹ̀ eré táwọn máa sá nìyẹn ẹni tá a bá ti wá rí pé ó ti jìn sọ́fìn nǹkan yẹn láìpẹ́ ah, ọ̀rọ̀ tánàbí ó ti sẹ́mílẹ̀ ìlà ṣùgbọ́n gbígbọ́ táwa ń gbọ́ yìí ọ̀nà wo ni wọ́n náà fi ní sọ́ra rẹ di pé ìwọ nìkan ni mùsùlùmí gbogbo ẹni tó kù kèfèrí ni wọ́n yẹra rẹ wò yẹ irú ẹ̀kọ́ tó ń kọ́ yẹ wò yẹ irú àfáà tó ń tẹ̀lé kí ni ń sọ yẹ wò wá fi wọn kí lọ́lọ́wọ́n bá wí kí lànàbí wí ọlọ́wọ́n ọba tọ́lá rẹ̀ gà ń sọ nínú Quran nítorí àsìkò ọlọ́wọ́n ọba ní àwọn yẹlbisakun ṣìyà àwọn wàyòdè kọ́ bá dọ́kun bá sábà. أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون ọlọ́run ọba ni wáyú dé kọ́ bá ń dọ́kún sàbáàdín yóò wá di pé apá kan yín ẹ máa fìyà jẹ ara yín gbogbo bí tẹ bá ti rí wípé àwọn kèfèrí wọ́n ń fìyà jẹ àwọn mùsùlùmí tẹ bá tọpinpin ẹ̀ mùsùlùmí lẹ́bàá lábẹ́ ìfìyàjẹ nìyẹn mùsùlùmí ni ó lọ jí alami mùsùlùmí yóò lọ sọ wípé ah, ibi tẹ bá dé ẹ kà wọn mọ́bẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe nìyí bí tí wọ́n máa ń wíre mùsùlùmí lẹ́bàá mẹ́ torí pé Ọlọ́hun bá sọ wípé la yuqatilunakum jami'an illa min wara'i judurin illa fi qura muhassanatin aw min wara'i judur Ọlọ́hun bá ní wọ́n bẹ́ẹ̀ kí wọ́n dojú kọ yín torí pé mọ́lẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ti ń bẹ lára mùsùlùmí ìbẹ̀rù ló jẹ́ fún kèfèrí ló fi máa rí pé tó bá wá ń ṣiṣẹ́ lábẹ́ kèfèrí kan tó bá jọ máa ṣe ẹ̀ bọ́ bá wá ṣe súnà tó dárùn gbọ̀n sí dáadáa ní tí ó máa sọ pé wò ó mi ò láìkì I don't like it mi ò láìkì ẹ̀rù bá ní tó bá ti rí ọ mi ò láìkì mi ò mi ò láìkì ò ní mo bá mi ṣiṣẹ́ gbà ah, á ṣé irùngbọ̀n mo fẹ́ fi ṣiṣẹ́ iṣẹ́ wo lẹ gbé fún mi tí ì ṣe ọ̀gá tí mo sáfẹ́ fà ní pé I don't like me ò láìkì

lọ sí ọ̀nà àná ò kò lè sí nínú my bible kò lè sí níbẹ̀ ọ̀nà ní ọkà ọba kan ọmọ wa bẹ̀ lọ́tọ̀ látara àdé eléyìí ìpìlẹ̀ ntọ́lọ́n bá ní àmọ́ ṣe tánàbí bá ní àmọ́ ṣe òun nípìlẹ̀ òun nípìlẹ̀ kóbìnrin yìí nírun gbọ̀n ọlọ́run mọ̀ kóbìnrin ò ní nírun gbọ̀n tó fi ní sí irun gbọ̀n yẹn lọ ọkùnrin kódà àfa wa ṣe kíláàbùnú tẹ́míyà ó ní nínú àmì ìmọ̀ farawé obìnrin ìmọ̀ jọ obìnrin ní kéèyàn máa fáwọn ọgbọ̀n torí pé obìnrin ni ẹ̀mí rọgbà látara àdéhélé akáyà síbẹ̀ yẹn ni láàfin wípé ọlọ́run ọba ní kèfèrí àti fi ìbẹ̀rù yín sẹ́mi wọn ó dìgbà tẹ ẹ bá wá sọ tákùkọ yín bá sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ pé kì í ṣe ná ló ń bẹ lórí òun ó dìjọ́ náà kákùkọ tó má jẹ nǹkan kan mọ́ níwájú kọlọkọlọ níjọ́ tí mùsùlùmí bá ti yẹpẹrẹ ara ẹ̀ níjọ́ tí mùsùlùmí bá ti dọ̀tí ara ẹ̀ níjọ́ tí mùsùlùmí náà bá ti di olùyapa àṣẹ Ọlọ́run ní kẹfìrà pé ah, eh, àṣẹbi tán mọ rè Ọlọ́run ọba wa ń fi iye wa nínú Qur'an wípé ẹ̀yin náà lẹ́ẹ̀mọ̀ fìyà jẹra yín. wàyọ̀dé kọba ọ̀dọ̀kùn bá àṣàbà ọ̀rọ̀. náà. fún dọ́rọ̀ sọ̀rọ̀ ìfọlẹ̀ àyà àti làlàhùn ìyá ọlọ́run ọba ni ó dọ̀rọ̀ lórí ànábì kíyèsí ka sọ̀rọ̀ ìfọlẹ̀ àyà báwo ọlọ́run ọba bá a ṣe ń ṣàlàyé àwọn ẹ̀rí ọ̀rọ̀ al-ayatu níbi bimana al-hujja ayat ó lè jẹ́ àyà Qur'an ayat ó lè jẹ́ iṣẹ́ ìyanu ayat ó sì tún lè jẹ́ àwíjàre ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bá bọ̀ níbí yìí ọlọ́run ọba ní unzur kayfa nusarriful ayat. unzur kayfa nusarriful ayat. ọlọ́run rẹ̀ ànábì kíyèsí wo báwo ọlọ́run ọba bá a ṣe ń ṣàlàyé àwọn ẹ̀rí láti lè fi ọ̀rọ̀ wa rinlẹ̀ láti lè jẹ́ ká mọ̀ pé gbogbo àwọn olùyapa àṣẹ ọlọ́run orí ìṣìnà ni wọ́n wá. ń tó jẹ́ yẹn ó pọ̀ bẹ́ẹ̀ kẹ́rì ó sì máa wá bẹ́ẹ̀ ó náà ní pé làálàhùn yafqahun kẹ́ ẹ bá lè gbàgbọ́ yí ọ̀rọ̀ ọlọ́run ọba ni kẹ́ ẹ lè mọ̀ pé ọlọ́run ọba ti sọ bẹ́ẹ̀ bí bá wá ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ti sọ kì í ṣe tuntun ọlọ́run ti sọ ní Kùránì pé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní kẹ́ tara rẹ̀ gbàgbọ́ yí ọ̀rọ̀ ọlọ́run ọba ni. ọlọ́run ọba ní wa kadhaba bihi qaumuk dọ̀míru bẹ̀yẹn ya'ud ila al-Qur'an wa kadhaba bihi qawmu ọlọ́run láwọn èèyàn rẹ̀ ìrẹ́ ànábì àwọn èèyàn tó bá lò àwọn kèfèrí ìlú Mẹ́kà ọlọ́run ní qawmuk ọlọ́run ò ní ummatuk ó ní qawmuk lóbi jẹ́ wípé ọlọ́run máa ṣàfitì tọ́lọ́run bá lo qawmu wípé nìkan jẹ́ qawmu ànábì ọlọ́run kan ó ti kó àwọn tó gba tiẹ̀ àtàwọn tí ò gba tiẹ̀ sínú gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ fún Nuh a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní inna arsalna Nuhan ila qaumihi ọlọ́run ní qaumu ẹ̀ ṣé gbogbo àwọn tí Nuhu tọ́lọ́run rán Nuha sí ṣé gbogbo ọ̀nà gba tiẹ̀ ọlọ́run ò pé ní umma tẹ́gbọ́lọ́n bá iná sálínánú àyílá umati adẹ́kẹ́ umma tó bá pè ní umma gbogbo wọn gbà mí àwọn tó gba tiẹ̀ nìyẹn ṣùgbọ́n tọ́lọ́run bá ní kaum ó ń bẹ nínú kaumu àwọn tó gba tiẹ̀ àtàwọn tí ò gba tiẹ̀ lọ́lọ́wọ́n bá fi ń sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá nira anabi alukurani tó bìí kur'an tó gbé lọ́wọ́ yìí wàkàdàbà bí ẹ̀kọ́ òun àwọn kan bẹ́nu àwọn ìjọ rẹ tí wọ́n pè nírọ́ wọ́n ní kì í sọ̀rọ̀ ọlọ́run wọ́n ní bó ló ṣe lè jọ̀rọ̀ ọlọ́run wọ́n ní ànábì rí yẹn mu'allamu majinun wọ́n lálejànú kan bẹ tí màá wá kọ àwọn ti gbà pé kò máa kọ kò máa kà ṣùgbọ́n àlejànú kan wà tí wá máa ń kọ ní nǹkan yẹn ló fi jẹ́ pé kì í sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ èṣù oní tí ń kà lárakùnrin kan náà nínú àwọn olórí ibú ẹ̀dá òun náà pé Quran ní satanic verses ẹ̀rí pé onìkan kọ́ ló kọ́kọ́ sọ àwọn kèfèrí ìlú Mẹ́kà náà ti sọ bẹ́ẹ̀ wọ́n lánàbí mu'allamu majnun gba tí wọ́n mọ nǹkan tí wọ́n sọ mọ́ ọlọ́run ọba ni wakadhaba bi qawmu àwọn èèyàn rẹ̀ wọ́n ṣàìgbàgbọ́ wọ́n nírọ́ ní Quran ló fi jẹ́ pàwọ́ta jẹ́ mùsùlùmí ẹni tí kì í ṣe mùsùlùmí bó bá fẹ́ bá sọ̀rọ̀ sọ pé gẹ́gẹ́ bó ṣe wà ní Quran Quran chapter kìíní kan wọn náà ẹ jí kó wọ́n mọ̀ pé Quran ní sọ nítorí bẹ́ẹ̀ ẹ mùsùlùmí mi ti bá ń sọ̀rọ̀ báyìí ni ó máa kó tira ẹ̀ ṣùgbọ́n àwọn tí etí máa gbọ́ téèyàn fi máa ń sọ wípé ah ọ̀rọ̀ eléyìí taarú yọ ọ̀rọ̀ èèyàn ó bẹ́ẹ̀ ní alukur'an tó bá fẹ́ sọ̀rọ̀ ìwọ náà kó ti alukur'an yálà níjókòó mùsùlùmí ni àbíjókòó mi tí èsè ti mùsùlùmí àgbo tẹ́ ń sọ yìí kúránì sọ gbà àfa àti ṣe mọ́tálásí lẹ́wà àánú ọ̀dọ́nà mọ́tálásí níbi ìpàdé landlord meeting náà ó yẹ kẹ́ gbọ́n tọ́lọ̀ nínú kúránì kó kálukú ní sọ tiẹ̀ ìwọ náà sọ nítorí pé àwọn ò gbà péwé ọlọ́ni wọn ó sì gbé tiwọn wá bọ́ ìgbẹ́ ẹ̀tẹ́tìkẹ́ gbọ́ ọ̀rọ̀ kọ́kọ́ gbóyè yìí náà ọlọ́run ọba láwọn kèfèrí wàkàdàbà bẹ́ẹ̀ kà ó alukurani sì kún nítumọ̀ ó kún lágbèkalẹ̀ ó kún lágbọ́yé àyà kan bẹ nínú alukurani ọlọ́run ọba ń sọ wípé alẹ́dínà kádàbù bí ayatina wastakbaru ọlọ́run ní kẹ́ra àwọn tí wọ́n ṣe kádàbù bí ayatina tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tán pe alukurani nírọ́ wastakbaru tí wọ́n sì tún gbéraga látúfátáhù lahum abwabu sàmà ọlọ́run ò ní ṣe nírọ̀rùn fún wọn láti sílẹ̀kùn sánmà fẹ́mi wọn tí wọ́n bá jáde láyé hatta wala yadkhuluna lìjánà bẹ́ẹ̀ sì ni wọn ò ní rí àlìjánà wọ̀ hatta yalija alijamalu fi samil khiyab ọlọ́run nìkan tó lè wà àlìjánná àwọn wo tí wọ́n ní ìṣesí méjì yìí lára wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wọ́n sì tún gbéraga sí tọlọ́run káwọn ẹni kan tó lè wọ àlìjánná ó dìgbà tí ràǹkúnmí tó bá tó lè gbanú ìwà abẹ́rẹ́ kọjá ìjọba ìgbé dọ́lọ̀ ń sọ fún àmbẹ̀ ni wípé kò lè ṣeéṣe sẹ́yìn pé ẹ̀wù bọ́lọ̀ sí bala káyọ̀ wa sọ̀rọ̀ lóbi jẹ́ pé ẹni tó bá pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tó ṣe kèfèrí sí Islam tó ní òun ṣe mùsùlùmí tó òun ṣe mùsùlùmí tó kú lérí ẹ̀ ọlọ́run ní tó fi lè wà àlìjẹ́nnà àyàfi tí rànkómi bá lè gbanú ìwà abẹ́rẹ́ kọjá náà wọ́n lóru máa di ẹ̀gùn ò lè wọn wá bí ọ lóde pé alágbádá tó fa ayé lẹ̀ àlè sọ ọ̀run ló mẹ́rin tí ó là kò yẹ kó máa sọ yẹn mọ́ ṣé mùsùlùmí ló kú lélẹ́rí là ọlọ́run ti sọ ọlọ́run tí ó fi wọ àlìjẹ́nnà ẹni tó bá pe Quran nírọ́ tó ṣe gbéraga sọ̀rọ̀ ọlọ́run ní tó fi lè wọ àlìjẹ́nnà ó dìgbà tí rànkùnmí bá lè gba wọ abẹ́rẹ́ kọjá tẹ̀mùtílùn lil istihala ṣùgbọ́n nínú ìwé ọwọ́ tí wọ́n àpèjúwe tó jọ bẹ́ẹ̀ wà ń bẹ́ẹ̀ tó ń sọ wípé kí ọlọ́rọ̀ kó tó lè wọ ìjọba ọ̀run ó dìgbà tí ràkúnmí bá gbanú ìwà abẹ́rẹ́ kọjá ó wà ń bẹ̀ náà ní òwe tiwọn àwọn afáwájú yìí wá pé ah, eléyìí òkun tó di kùránì ṣé tọ́lọ́rọ̀ bá ṣe tọ́lọ́ ńkọ́ ẹ wo bí kùránì ṣe sọ tiẹ̀ tí ò rújú ẹ̀hánì kọ́lọ́rọ̀ ó tó wọ ọ̀run rere ó dìgbà tí ràkúnmí bá tó gbanú ìwà abẹ́rẹ́ kọjá ṣe ìkọ́fẹ́ jọra lóòótọ́ ìmọ̀tọ́lọ́rọ̀ tọ́ bá ṣe tọ́lọ́ ńkọ́ sọlọ́n sọ pé ẹni tó bá lówó lọ́wọ́ wọ̀ náà ni nítorí kálukú bá ṣe bó bá ṣe lówó rẹ sí ní ó dìtà mi rẹ bí kùránì ṣe sọ tiẹ̀ ń ó yè tọ́lọ́wọ́n bá sọ pé ń zúrú ẹ̀yin náà mọ́ kíyèsí kẹfọnú sọ̀rọ̀ rí fọlẹ̀ àyàtì ìyín lọ wá gbélérí ló fi kùránì lẹ̀ ló mọ́ ló ké kùránì àwọn ẹ̀kọ́ àwọn àgbékalẹ̀ tí ń pe ọpọlọ ránṣẹ́ tó ń bẹnu alukur'an ọlọ́run ọba ní wakazaba bi kaumuk àwọn èèyàn rẹ wọ́n nírọ̀ ní alukur'an wọn ò gbàgbọ́ ọlọ́run ní wàhúwà alhaq wọ́n wá gbàgbọ́ wọn ò gbàgbọ́ ntí jòdòdó ní kur'an nìkan ló wà ọlọ́run ọba tó ní alukur'an jẹ́rìí sí bẹ́ẹ̀ ọlọ́run ọba ní wàhúwà alhaq alukur'an yìí nìkan lòdodo tó bá ti yàtọ̀ sí irọ́ ni jàmọ́ bẹ́ẹ̀ bá tó wá ń ṣe méjì lórí eléyìí ajẹ́pọ̀ onígbàgbọ́ nu ọlọ́run ọlọ́run ní tó bá ti yàtọ̀ sí alukur'an irọ́ ni wa al-haq òdodo gbogbo tí ń jòdodo pátá inú alukur'an lọ́lọ́run ọba fi ṣe. ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn tó bá ti ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba fún wọn tí wọ́n bá láwọn ò ní gbọ́ tó bá kí alukur'an fún wọn tí wọ́n bá wọn láwọn ò nígbàgbọ́ nú ẹ̀ rí ànábì sọ fún wọn qultu lastu alaykum sọ fún wọn wípé èmi kì í ṣe olùṣọ́ lérí yín ọlọ́run ò ní kí n máa sọ yín kiri kí n sọ ọlọ́run ọba rán mi lastu alaykum biwakil ọlọ́run rí ànábì sọ fún wọn pé èmi kì í ṣe olùṣọ́ lastu alayhim bimusaytir lastu alayhim bihafiz ọlọ́wọ́n bá nira ànábì jíṣẹ́ ní tiẹ̀ gbígbà yẹn ẹni tó bá gbà ó gbà fórí ẹ̀ fún ẹ̀mí ẹ̀ fún oríire rẹ̀ ẹni tí ò bá sì gbà filẹ̀ sọ ti ẹni ìdí nìyẹn tó fi jẹ́ kí bàbá ṣe wáàsí fẹ́ni tí ń mutí tó bá tún wá lọ lé ọtí tó lọ jókòó owó tún wá ń kọjá ó tún kí ọ àbá ẹ wò mí o ó tún gbégbó ọtí síwájú kò ní ìdíkọ lọ bá ìwà àfáà náà wà lọ bá wà gbàgbọ́ ọtí lọ́wọ́ rẹ̀ wà fọmọ lórí tí yàbá jẹ ó ń bẹ̀ wọn ìwọ ló fọwọ́ ara rẹ pa anabi tọ́lọ́ ránṣẹ́ gan ọlọ́dà lastu alaykum bi wakil ọlọ́run ò ní kí n máa sọ yẹn kiri sọ ní tiẹ́ ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní àyà yìí ti wà mansukha pẹ̀lú àwọn ayatu alkital ṣùgbọ́n èyí tó lálàáfíà ni pé kò parẹ́ àyà yẹn dúró lọ́tọ̀ ayatul qital ó dúró lọ́tọ̀ kí ni túmọ̀ tá à ń sọ ni wípé ọlọ́run ọ̀rá nábì ní kò gbé dìde ní olùjẹ ní ń pa ó sì hàn nínú ìṣesí ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ni ká bá ṣe tí ò dáa tó kù dẹ́ káàtó tánàbí wàá mọ̀ tánàbí bá fẹ́ ṣe kútúbà ànábì ò ní dákọ rẹ̀ ànábì ó gorí mímbà ànábì èmi fama báàlù ahadukum fama báàlù rajulun minkum kí fẹ́ sọ nípa ẹnìkan nínú yín tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí ànábì òní dákọ rẹ̀ àṣẹ níbi àìdákọ rẹ̀ yẹn gan oore wà ń bẹ lápèjúwe ẹnìkan àjọkùnrin mọ́sálásí ni ni wàá máa ń mutí ìgbà tó wàá ń bọ̀ wàá mọ́sálásí gẹ́gẹ́ bí ìmọ̀ ọ̀wárí ti ń mutí nígbà wàá di pé ó di àsìkò ìrun àlásìrì ẹ wá sálámà tán ìmọ̀ ọ̀wá dìde mọ́sálásí tó ẹnìkan ká má jáde o. Ah, ládùúgbò wá sàn sí mọ́sálásí àfáàlẹ́ aṣọ ìdìde bí wọ́n ṣe wá wọn wọ́n máa ń mutí mo rí wọn níbi tá ti ń mutí èyí ò ṣe wá sí torí pé ẹlòmíì náà ń bẹnu mọ́sálásí yẹn tó náà mutí tí wo ò tí ì rí òun fi máa rò èmi kọ́ náà kúkú bá wú ṣùgbọ́n tó o bá sọ wípé ó yanilẹ́nu pa tún lè rí yàn láàrin wa kó tún máa mutí yóò ti máa ṣe inú kálukú gbogbo àwọn tí ń ṣe òun lóbi jẹ́ pé kì í kò sí nínú pé àáfàá yìí láyà ọ̀la ọ̀la rẹ̀ mọ́lẹ̀ ìgbà míì ó lè má nídìí kò dákọ kó o má dákọ ngan ni ó fi jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó ṣiṣẹ́ tó fẹ́ ṣe ni ó fi tún ṣàfihàn bíbọ̀ àṣírí fẹ́ni náà torí pàdé kankan òkú ní ìmọ̀ ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ òun náà mọ̀ pé èmi ni ọ̀rọ̀ yìí ń bá wí ṣùgbọ́n níbi tó tún wá burú jù ẹlòmíì ń bẹ wọn ò dákọ rẹ̀ tí mọ̀mù bá ti jáde tán yóò múra àjà ìmọ̀mù mo kàn respect yìí ni o ọ̀rọ̀ mi lẹ́bí ń ṣe wá àṣìwọ̀n sàn dákọ rẹ̀ ni ìwọ nìkan kọ́ ló ń ṣe nǹkan yẹn tí ẹ lákàn rí ni ẹlòmíì náà ń bẹ́ẹ̀ tó náà ń ṣe ọlọ́nira ànábì lásìtà kóòlù. sọ fún wa wípé ọlọ́run ò bọ̀ ọ̀ràn mi sẹ́nìkan pé kí n máa sọ fín tó kí n máa sọ kiri ọlọ́run ò rán níbi bẹ́ẹ̀ wà mí bá bi àwòlá gbogbo wọn tó já àfáà náà ọlọ́run ò ní ìmọ̀ àtọ̀ pínpín ọlọ́run ò rán wa kú mo bìí ta bá rí báyìí náà ni ká fi sọ̀rọ̀ ká mọ̀ tún máa lọ wá fín ìdí kókò èyí tó bá hàn sí wa báyìí òun ni ká sọ èyí tá a bá ti mọ̀ káyé máa sọ. èèyàn lè rò pé bó ṣe rí nù yẹn kó sì má rí bẹ́ẹ̀ ó ń bẹ nínú ọkùnrin tí bá ń sọ̀rọ̀ èyí ó rò kóbìnrin ní sọ̀rọ̀ nígbà míì irú ẹni yẹn wá ń bẹ nínú ilé pẹ̀lú ẹnìkan ìwọ wá kọjá ah, làgbàjá ohun obìnrin mọ̀ ń gbọ́nu yàrá ẹ̀ ó sì lè jẹ́ pọ́kùnrin lọ́wọ́ à ń bẹ̀ tí ohun ẹni yẹn jọ ohun obìnrin ìwọ ti bẹ̀rẹ̀ sí ní sọ káàkiri ah, lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ báyìí obìnrin kan bẹ̀ lọ́dọ̀ báyìí alẹ́ sí ni <laughs> ó sì lè mọ̀ rí bẹ́ẹ̀ ẹni tọ́lọ̀ ń bò láṣìírí ó kàn sáà rí pé àpọn mi tà ní ọba yibiri ọba rajib ọba nkọ́lé kò ní ọ̀tẹ̀ ń dín ní oògùn owó ló ṣe tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ńkọ́ níjọ́ gbendal kì á mọ̀ bóò ló ti fẹ́ mórí bọ́ ń ó so oògùn owó kò so oògùn owó kí lọ́kàn tiẹ̀ ń bẹ̀ min husni islamil marhi tarku ma la ya'lam bó bá jẹ́ pé ọ̀nà èrú ló fi kówó jọ yóò jẹ́ palaba àyà lọ́dọ̀ ọlọ́run olónìí yẹn ṣùgbọ́n tí ẹni kó ṣe wá sí ẹni tí bá ń wówó kó wà lọ́nà halal ẹni tí ń wówó kó wà lọ́nà ìlànà tọ́lọ́run gbá gbogbo ní babalápàdé tẹ̀ ń wò tí ń lo jìbù oògùn owó lòún ṣe kó àrùn ọ nìyẹn tó wọ́n ṣe wá sí gbogbo ẹnikẹ́ni tó lówó tó bá ẹpọ́ ní ìrú ló fi rí nínú ẹ̀mí ẹ̀ náà ó náwó mama ìwọ ti sọ tiẹ̀ lásìkò àlẹ́ yìí bí mo sọ ẹ pé àrùn ọkọ̀ ọmọ sọ ẹnìkan kan kiri wà má ala rọ̀sọ́ọ̀lù ilẹ̀ balak ká sọ ní tiwa gbígbà kò sí lọ́wọ́ wa mélòó mélòó lọ́rọ̀ míì tó ń sọ ọ̀tọ̀ lẹ́ni tó dojú ọ̀rọ̀ kọ ọ̀tọ̀ lẹ́ni tọ́rọ̀ ó sì máa ṣe láǹfààní ìdáyà ọwọ́ ọlọ́run ọba ló wà ìyẹn a máa ṣe wá sínú mọ́sálásí kó tó ké mike ibi tí mike tó ń gbé ọ̀rọ̀ yẹn lọ ẹni tọ́rọ̀ yóò ṣe láǹfààní ó má wà ń bíi ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìmọ̀nà kò sí lọ́wọ́ ẹni tí ń ṣe wáàsí ọlọ́run ọba ní máa fẹ́ rúmọ̀nà ká sọ ní wá ọlọ́run ọba fi wá sọ fún ànábì wípé lásìtà kó ọlọ́run ọba ọ̀ràn mi láti máa sọ yín káàkiri ọba ní kánábì ò fún wa nìyẹn. كل نبأ مستقر وسوف تعلمون كل نبأ مستقر ọlọ́run ọba ní lèkúlè nába ń gbogbo ń tà ń ṣe pátá nába khabar af'alul ibad gbogbo nǹkan tà ń ṣe níṣẹ́ pátá gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ àtàwọn nǹkan tí ó tún máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀ pátá mustaqarr ó ti fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ ọlọ́run kó tó dá wa kò sí nǹkan kan tí ó wàá ṣẹlẹ̀ kọ́lọ́n ó wàá sọ pé á ah, mi mọ̀ pé bí ó ṣe já sí nìyẹn ò là kò sí fọlọ́n gbogbo ẹ̀ ó padà forí sọ ọlọ ẹ wò salatu ẹ wo ibi tó ti bẹ̀rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ rò páwọn ń ṣe kéétà rẹ̀ ni wọ́n sọ sígbá wọ́n sọ nù kànga dánwò àwọn kan tún wáá gbé nínú kànga torí pé Ọlọ́run ti mọ̀ wípé kì í ṣe ibi tí wọ́n bí sí ni ó ti jẹ́ olórí nǹkan kan gbúdọ̀ gbé lọ síbi tá a ti sọ pé yóò jẹyàn ẹ wá wo Yusuf Ọlọ́run wá lo Yusuf ní sábàbí wíwá tí Musa wáyé lọ́nà wo ẹ̀rí pánẹ́bì Yusuf òun jẹ́ ọmọ Israel òun lọ sí Egypt àwọn ará Egypt kìbáàtì ni wọ́n wọ́n èso ọmọ Israel ìgbà tí Yusuf débẹ̀ tí wọ́n sọ Yusuf di alámòjútó ètò ọrọ̀ ajé nílẹ̀ Misra lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ Yusuf ló wá ránṣẹ́ pé kí wọ́n lọ pé bàbá òun wá àti gbogbo àwọn ọmọ ẹ̀yà àwọn méjèèjìlá kí wọ́n máa bọ̀ wá síbo ká máa bọ̀ wá sí Misra ní Egypt gbogbo wọn wá kúrò nílùú wọn wọn wá sí Egypt ìgbà tí wọ́n wá sí Egypt látara àpọ́nlé tó ń bẹ lára Yusuf àwọn èèyàn wá ń fi yí Yusuf wọ́n fi ń wo gbogbo àwọn ẹbí ẹ̀ táwọn ẹbí rẹ̀ tán bá fẹ́ fẹ́ mọ nínú àwọn kìbátì wọ́n ó ṣetán àti fún wọn lọ́mọ pẹ̀lú ìpìlẹ̀ ìbáṣepọ̀ wọn pẹ̀lú anabi Yusuf wọ́n wá dẹni àpọ́nlé wọ́n dẹni iyì nílẹ̀ misra ṣùgbọ́n gbà tó di àsìkò ìjọba firaun firaun ti musa òun ló wá sọ pé àkìló ń jẹ bẹ́ẹ̀ àwọn yìí àtọ̀húnrìn wa ni wọ́n wọ́n èyí sára lùi ló fi jẹ́ pé ìtàn ní tó lágbára ni ọwọ́ ni tó bá rí bẹ́ẹ̀ gbogbo yìí tó sì ń bẹ lára wọn yẹn á sọ wọn dẹni yẹpẹrẹ gbogbo sẹ́ẹ̀dọ̀tí pátá àwọn ọmọ israẹli tó ń bí ni ẹjú wọn máa ṣe bí fọláhàn ṣe bẹ̀rẹ̀ sí ni wà ń lu gbogbo ẹni tó bá ti dọ́mọ Israẹli tí èso ọmọ Misra gangan ó wà sọmọ dẹrú wọn wá lu àìmọye ọdún bẹ́ẹ̀ Ọlọ́run wá tara ìyẹn gbé Musa dìde kó lè gbà wọ́n lóko ẹrú ẹrú tọrọ ti bẹ̀rẹ̀ tí Yusuf ọba lọ bẹ̀yẹ Musa ò ní wáyé Ọlọ́run ọba sọ pé ẹ̀hẹ́n. lè kó lè nábàá ìlú gbogbo ń tẹ ẹni tó ń ṣẹlẹ̀ yẹn mustaqar ó ti wà lákọọ́lẹ̀ gbogbo ibi tọ́rọ̀ ó padà kú sí ọlọ́run ọba ti mọ̀ lóbi jẹ́ pé ẹni tó bá rò pé òun fìyà jẹ ọ́ lọ́wọ́ kò fìyà jẹ ọ́ òun rò pé òun fìyà jẹ ọ́ ní ibi tọ́lọ́run tì ọ́ lọ́hùn ó lè jẹ́ pé òun gan ní òun gan kó fìyà jẹ ọ̀hún ló fi jẹ́ ẹni tọ́lọ́run fẹ́ kó jẹ́ òun ó sì mọ̀ rò pé òun fìyà jẹ ọ́ bẹ́ẹ̀ bá ti gbọ́ eléyìí yé ọkàn yìí ó balẹ̀ bó bá lé nǹkan ó lé ó kù díẹ̀ kọ́wọ́ rẹ̀ ó tẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ lé pátá tí wọn ò tiẹ̀ ṣe tọ́lọ́n ọwọ́ tí wọ́n tẹ̀ ṣùgbọ́n ọwọ́ tiẹ̀ ọ̀tẹ́ ọ àbálọ̀n kí ló dé àwọn tí ò kírun gan ó fi lé wọn lọ́wọ́ wọ́n tó wá ń ṣe tọ́lọ́n lójú méjèèjì kí ló dé tí ò fi wá bọ́ sí fún ọ ó yẹ kó o tètè ronú pé lè kú lè nàbà he mustaqam ó ṣeé kó ṣe kébi táwọn ń lọ ńkọ́ la níwọ̀ lọ tọwọ́ tiẹ̀ bá tẹ̀ ọlọ́run ò lè regret lórí tó bá ṣe kókú lẹ̀ kọ́ bẹ̀yẹn mọ́ ó níbi tó kọ wọn o lọ́lọ́wọ́n ọba fi wá fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pé lè kó lè nábà ẹ̀ mustaqar. lè kó lè nábà ẹ̀ mustaqar wa sawfa ta'lamun. àwọn àfáàní ayé lè kú lè ṣe ìwákùtùn yàkọ̀ òfin ìmìngẹ́rì takọ̀dúnmí wàtà àkórè gbogbo nǹkan pátá ọlọ́run ti fàṣìkò sí tí nǹkan báyìí ò bá ṣẹlẹ̀ eléyìí ò ní ṣẹlẹ̀ ó dìgbà tẹ́lẹ̀ ìbá tó wáyé kílẹ̀ ìwò tó wáyé ó yẹ kó mọ bíra rẹ léèrè báwo ló ṣe jẹ́ pọ́dọ̀ àwọn òbí tán bí ọlọ́gbà wáyé oríṣiríṣi obìnrin ni bàbá tó bí ọ ti bá pàdé rí ó sì wáá jẹ́ pé ìyá tiẹ̀ gangan ló wáá jẹ́ ìyàwó ẹ̀ tó wáá ṣe pé ibi tó ti wáá jáde nìyẹn gbogbo ẹ̀ pátá ọlọ́run ọba ti parí ẹ̀ lẹ́kọ́ lè nábàá ẹ̀ mustaqar. lẹ́kọ́ lè ẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ àti tí ó mọ̀ ṣẹlẹ̀ ó ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́hún ọlọ́run ọba ní ẹ mọ̀ọ̀mọ̀ tí bá ti ń ṣẹlẹ̀ ẹ̀yin náà máa rí ẹ ń padà bọ̀ wá mọ̀ gbogbo ntọ́lọ́run ọba ní yóò ṣẹlẹ̀ ìkan ò ní ṣẹ́kù láì má ṣẹlẹ̀ ètò tọ́lọ́ ní àgbékalẹ̀ tọ́lọ́run ọba ní. wàyí dárò àyíká lẹ́nu náà حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين ọlọ́run ọba ó tún dá wa lẹ́kọ̀ọ́ látara ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run dojú ọ̀rọ̀ yìí kọ ànábì ọlọ́run ọba ní rẹ̀ ànábi wa ìdá àrọ̀ ayéta tí rẹ̀ ànábi bá ti rí tó o bá rí wọn àwọn wo alẹ́dẹ́ àwọn tí wọ́n ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ àwọn tí wọ́n ń fi àmì Islam ṣàwẹ́wà àwọn tí wọ́n ń fi ẹnu àwàdà tí wọ́n fi ń kan òfin ọlọ́run àwọn tí wọ́n ń yọ sùútì ètè sí n tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run àwọn èèyàn mi ń bẹ tẹ bá rí wọn tí wọ́n bá kóra wọn jọ òfin ọlọ́run ọba ni ó máa ṣeré bàbá rẹ̀ ni tí ń ṣe tọ́lọ́run wọn á fi ṣe yẹ̀yẹ́ tẹ́nìkan bá sọ pé bọ́lọ́run mọ̀ sí ọlọ́run wo talọ́dọ̀run tó bọ̀ ọlọ́run rẹ̀ ànábì ibi tó o bá ti rí. àyèkáyè tó o bá ti rí páwọn ènìyàn ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti ń fẹnu àbùkù kan òfin ọlọ́run fàárẹ̀ mọ́ dúró lọ́dọ̀ wọn fàárẹ̀ rẹ̀ á ní tètè tẹsẹ̀ mẹ́rin mọ́ dúró ń bẹ̀ jama tọ́lọ́run bá lè sọ yóò fánàbí bó o làwa torí pé ààyè orí ibú níbẹ̀ ìbínú ọlọ́run bá ń sọ kalẹ̀ ń bẹ̀ wá wo tẹlifíṣàn tó gbé sínú ilé kí náà ń sọ nípa Islam kí ni comment tó ń gbọ́ níbi news nípa Islam ọwọ́ atẹ́tí o sì ń gbọ́ inú rẹ náà sì ń dùn ọlọ́ọ̀ni rẹ ànábì táwọn ènìyàn kan bá sara wọn jọ tí wọ́n bá ń fẹnu àbùkù kan òfin ọlọ́run tí wọ́n bá ń fẹnu ẹ̀tẹ́ kan Islam tí wọ́n bá ń fẹnu àbùkù kan àwọn tó ń ṣe tọ́lọ́run ọba ọlọ́ọ̀ni rẹ ànábì tẹsẹ̀ mẹ́rin má dúró lọ́dọ̀ wọn àwọn àfọ onímọ̀ tafsir wọn ní alkhaudu ìpìlẹ̀ rẹ̀ o náà ni kéèyàn ó da nǹkan tó da papọ̀ mọ́ tí ò da kéèyàn ó pa á pọ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ tán bá sọ èyí tó da díẹ̀ èyí tí ò da ni ó pọ̀ jù lẹ́ẹ̀fi máa ráwọn ènìyàn kan wọ́n ti níbi tán nírọ̀lẹ́ ó ti ní ó ti ní joint tí wọ́n ti lọ́ọ́ máa jókòó sí àwọn míì wọ́n lè máa mutí ń bẹ̀ ẹlòmíì wà pé bóun ṣe ń wà yẹn tóun bá lọ club òun yẹn mutí òun ó kàn nìkan fún òun ní malt òun á lè jókòó àwọn àwọn friend òun àwọn fans òun àwọn ó dẹ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò òun mutí malt or miras òun á lè jókòó ìjókòó orí igbú pọ̀ wà ń bẹ̀ òun gan anabi sallallahu alayhi wa sallam anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir fala yajlisu ala ma'idatin yushrabu alayha al-khamr anábì ní gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nú ọlọ́run àtijọ́ ọ̀kan yìí kò gbúdọ̀ jókòó lórí tébù tí wọ́n ti ń mutí wal hadith sahih tébù yẹn gan kò gbúdọ̀ jókòó lórí ẹ̀ kò mutí o kò gbúdọ̀ jókòó lórí tábìlì yẹn wọ́n wá sọ wípé àwọn fáǹsì ni pé àwọn àwọn àwọn àwọn ṣáàtì àwọn àwọn àwọn ṣe gbá àwọn ṣàwọ̀ anábì gangan sálàsálà lọ́lọ́ ń bá wí bó o ṣe tó lánàbì pínrín rẹ o gbọ́dọ̀ lọ́jọ́ kù bẹ́ẹ̀. àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n ní alẹ́dínà yakhuduna fi ayatina àwọn tí wọ́n ń fi ẹnu àbùkù kan àmì ọlọ́run bitekdib kí wọ́n máa pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ warod àbí kí wọ́n sọ pé ṣe eré ìtẹ́ ẹ sọ yẹn kò lè wọlé láyé ànábì nìyẹn àwọn èèyàn bàjọ́ tẹ́ bá rí wọn tán bá jókòó àáfà lọ jókòó ayé ànábì ní bá ànábì bá wáyé ń sìn gan òǹgọ́ change stand there kí ló ń jẹ́ bẹ́ẹ̀ global kìnnì kan láwa kọ̀ǹpútà èjì láwa ẹ gbogbo yẹn ò lè rọ́ọ̀dù nìyẹn kán máa dọ̀rọ̀ ọlọ́run padà sọ́dọ̀ ọlọ́run wàlìstìzáà àbí kán máa fi òfin ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ ẹ̀tún ọ̀rọ̀ ń sọ ọlọ́run náà lẹ́sọ̀ pọ̀ sọ bẹ́ẹ̀ <laughs> ọ̀gá o ọ̀rọ̀ ọlọ́run yẹn ọlọ́run náà àwọn tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ tó bá gbé nu ọ́fíìsì lẹ́jọ́ dìde lọ́dọ̀ wọn mọ́jọ́kú pẹ̀lú wọn. àwọn àáfàá onímọ̀ tafsir wọ́n tún sọ wípé humulẹ̀dín yaquluna fil Qur'ani ghayril eléyìí ó bá àwọn tí wọ́n ń pera wọn láàfáà kọ̀ọ̀kan ó bá wọn mu tó ṣe wípé ọ̀tọ̀ ni tọ́lọ́ ń sọ ọ̀tọ̀ ni tí wọ́n sọ bọ́ bá jókòó nídìí wáàsí wọn ọ̀tọ̀ ni tọ́kànú kùránì ọ̀tọ̀ ni tí wọ́n máa tú ẹ̀rí ẹ̀nà ànkáràmọ̀kùn ọlọ́run dákọ̀ ẹ̀yìn aláǹkáránù kùránì pé kí ni kan fásọ̀la ọlọ́run dákọ̀ fásọ̀la àwọn àfáà nírú ààyè bẹ́ẹ̀ má jókòó ń bẹ́ẹ̀ torí pé ìmọ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe yẹ̀yẹ́ ni alladhina yaquluna fil Qur'an ghayra al-haq àwọn tó ń parọ́ mọ́ al-Qur'an nítọ́lọ̀ wọn bọ̀ sọ tí wọ́n wá ń sọ ìntànà bí tí wọ́n ń wí nítorí pé wọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀yin aláṣọ aláǹkárá ẹ̀ sáà dúró lẹ́gbẹ̀ẹ́ kan báyìí àáyà tọ́lọ́run fi kì yín á sọ fún yín ẹ̀yin ó ń léèsì ẹ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ kan báyìí ibi tọ́lọ́run ti sọ pé ó ń léèsì nìkan ni ó wọ̀ náà á kì í fún yín lẹ́nìí ibi tọ́lọ́run ti sọ̀rọ̀ tàlàsó ẹ̀ gbọ́ bí tàlàsó náírà ń tàlàsọ ẹ̀ gbọ́ ń bẹ̀. àbáwọn tí wọ́n ń ṣe tawil ìtọ́lọ́wọ́n ọba sọ tí wọ́n ń yí padà tó ń fún nítumọ̀ míì láti inú ẹ̀mí tiwọn táwọn náà sì mọ̀ pé wọn pa kéèyàn máa sọ pé ifá tí a ò ní fa nínú Quran gbogbo ọ̀rọ̀ ẹjọ́ wo ni gbogbo ọ̀rọ̀ onífádé nǹkan nǹkan Ṣàngó Ògún ó ṣe trace back nínú ìtàn gbogbo ẹ̀ ò tí ẹ ọba Kòso ibi tó so sí lọ́yọ̀ọ́ wà ń bẹ̀ Ṣàngó èèyàn bíi tiwa ni wọ́n gbogbo wọn wàá máa sọ wípé gbogbo nǹkan ló ní fàtí ẹ̀ ifá àti Quran òun náà ní fàtí àbá kan sọ̀rọ̀ irú yẹn gbúdọ̀ kẹsẹ̀ tiẹ̀ sílé gbúdọ̀ gbọ́ òun làwọn àfá òun súnà náà fi máa sọ wípé olójú àfá àta lè jókòó tì olójú àfá àta lè gbọ́rọ̀ ẹ̀ olójú àfá àta lè ka tíra rẹ̀ kì í ṣe gbogbo tíra tó o bá nípìnlẹ̀ tó yanjú bó o bá gbọ́ wá sí àfá mi ó sì sọnù ìsìná ó ti ní bẹ́yàn bá fẹ́ ṣe tí ó tún gbalada ó tún ní bẹ́yàn ó ṣe ṣe kò tí ì yọ ni ṣe ẹ̀sìn mọ̀ pé ẹ̀ṣẹ̀lẹ̀ mi ń fẹ́ irú àfáwọn àwọn ẹ̀dàkùn ẹ̀dá súnmọ́ ẹ̀dá àdá àwùwé táwọn fẹ́ gbọ́ tẹ́lẹ̀ ni pé èèyàn wọ náà ẹ̀dá gbọ́ tí ẹni tó bá tún sọ pé ẹnìkan wọ náà ẹni ó gbẹ́nu ẹ̀ sọ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ wọ náà gan níjọ́ pé dàlùkìyàmọ̀ tó bá ti súnmọ́ wa á sọ di àgbàdo á gbèmí á sì gbé àtàbádé náà àjẹ́ náà á pọ̀ ọ́lẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ ń bá bá ti ráwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ kí wọ́n jìnà sí wọn fáàrẹ̀dẹ̀ àníhun ẹ̀ta kété sí wọn ẹ má ma gbọ́ sí di wọn ẹ má gbọ́ wà sí wọn nítorí wípé àfáà àfáà wa Ibnul Arabi ó ní wàhádà dẹ̀lílùn ala anna mujalasata ahlil kaba'ir la tahil aya yìí ń sọ wípé àwọn tí wọ́n sọ ẹ̀ṣẹ̀ di fàárí tí wọ́n bá ń kójọ síbi kan ká pẹ̀lú wọn àwọn tó ń bá rìn òun sì náà ni wọ́n ọ̀mùtí ẹgbẹ́ ọmọ ìlú tẹ̀ ń ṣe tẹ bá ti fẹ́ ṣèpàdé túláàsì ẹ gba ọtí ọ̀nà kọ́mọ́kàdà bẹ́ẹ̀ pé èèyàn bọ́mọ ìlú yẹn ṣe ni ah, kí ló ké sọ́lọ́ ó bí ọ léèrè wọn níjọba ìyàkíyà tó bá yẹ pé tẹ bá ti jókòó bẹ́ẹ̀ bá ti mutí ẹ̀yin tẹ́ ẹ̀ bá mutí ẹ̀ dáwó ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti mutí ẹ̀ ra mọ́ọ̀tì fáwọn ẹ̀ jọjọ jókòó náà ni àyà yìí ń sọ pé ò gbúdọ̀ jókòó pẹ̀lú àwọn ènìyàn bẹ́ẹ̀ a gbúdọ̀ jókòó tì wọ́n lórí ìyapa àṣẹ ọlọ́run ọba ẹni tí ń fa gàgá ọlọ́run ọba ya ti ń ṣe bídà tó tún pèpè sí i àgbọ́dọ̀ jókòó tì àwọn àfáà ní àyà yìí ó ń sọ fún wa nípa ìdájọ́ wípé mọ́nìkádọ̀ fi àyà ti láì túrìkàtì mọ̀jà lẹ́sàtúhù wàhújẹ̀rọ̀ mọ̀mínà nǹkanà aw kàfírọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń yọ yìí lórí ìmọ̀ yapa àṣẹ ọlọ́run yálà ó jẹ́ mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí àpèjọ ọjọ́kòó rẹ̀ èèyàn gbọ́dọ̀ lọ́ọ́ bá jókòó lóbi jẹ́ kí gbogbo ẹni tó bá jó ń súnà àwọn àfóńsúnà máa gbogbo òde ni wọ́n máa lọ ẹlòmíì lè wá fẹ́ gbọ́ iṣẹ́ ọjọ́ rẹ̀ lójú pọ̀ ó ní gbéraga pọ̀ kì í ṣe pé ó ní ó ń ẹ̀sìn ni torí pé sọ fún pé ìbàjẹ́ tẹ̀ ń ṣe ọ̀dà kìlọ̀ olórí máa ṣe ni yóò jókòó a wọ́n fi ṣe àwọn èèyàn lọ́nà òun làwọn afọ́nsún náà kìí ṣe gbogbo òde ni wọ́n lọ kìí ṣe gbogbo òjòkó ni wọ́n máa ń jókòó sí mi ń bẹ àwọn èèyàn á sì yapa àṣẹ ọlọ nínú ọ̀rọ̀ ẹnìkan ti sọ níjọ́ kan wípé kí ni ọlọ́run wo lẹ́ ń pálí ọlọ́run wo ànábì wo gan lẹ́ ń kàkó ànábì tó bímọ tí gbogbo ọmọ ẹ kú lójú ẹ sẹ́ni tẹ́ fẹ́ dàbí tiẹ̀ nu mo fi ti ara mi gbọ́ àyàn tó kò ní tá a fẹ́ gbọ́ náà nu àkíkà àkíkà ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ àkíkà ọ̀rọ̀ nù mo wá sọ fẹ́ ni mo ní àgbùdọ̀ kú síbi bẹ́ẹ̀yàn bá kú bẹ́ẹ̀yàn ọ̀wọ̀ náà já máa ń lọ torí pé ni ti ń sọ̀rọ̀ wọn à lè dá dúró kó má sọ̀rọ̀ a lè sọ pé kó dákẹ́ àlágbára ẹ̀ ààyè ẹ̀ ló wà bá a bá tiẹ̀ ní ọmọ sọ̀rọ̀ olùyọ̀ọ́ kàbùkù bẹ́ẹ̀ torí pé ààfin tiẹ̀ ló náà ti ń sọ̀rọ̀ tẹ́rìtì ẹ̀ ni mo ní tọ̀ ntọ́lọ̀ ń sọ nínú Qur'an nìyẹn wáyé dárọ́ ayétalẹ́dì náyà kóòdù náà fi ayatina. wáyé dárọ́ ayétalẹ́dì náyà kóòdù náà fi ayatina. فأعرض عنهم حتى يقولوا في حديث غيره وإما أن لك الشيطان ولا تقعد بعد الذكرى مع القوم الظالمين àwọn àfáà wọ́n ní ìpanupọ̀ gbogbo àwọn onímọ̀ ń bẹ lórí yíyan olùyapa àṣẹ ọlọ́run ọba lódì ìpanupọ̀ ń bẹ láàrin àwọn onímọ̀ ẹni tó bá ń yapa àṣẹ ọlọ́run tó tún fi yapa àṣẹ ọlọ́run ṣe fáàrí ká ṣe tó bá ní pẹ́ẹ́n ṣe ẹ̀pẹ́ mi kèfèrí kì í ṣe kèfèrí ṣùgbọ́n àwọn àfáàní ìmọ̀ jókòó ti àwọn olùyapa àṣẹ ọlọ́run àwọn oníbídà ó dà gẹ́gẹ́ bí ìgbà tí e, ewúrẹ́ tó lálàáfíà tó wá dúró ti ewúrẹ́ elékùkù yóò kóràn mujalasatu ahlil ahwa mumarridatun lil qulub ìmọ̀ jókòó ti àwọn tí wọ́n máa ń fi ọpọlọ ṣẹ̀sìn tí wọ́n èyí tọ́ka sí ọlọ́run wí ànábì wí ìmọ̀ gbọ́rọ̀ ẹnu wọn ìmọ̀ gba ìtọ́sọ́nà lọ́dọ̀ wọn àmọ́ sọ èèyàn dòkú ìyẹn ọlọ́run ọba ń tọ́ka sí níbí bàbá la fẹ́ máa gbọ́ wá sí ó yẹ ká mọ ibi tá a máa gbọ́ wá sí tàbá fẹ́ la fẹ́ lọ máa jókòó ó kí là ń gbọ́ ń bẹ̀ kí ni wọ́n ń sọ fún wa inú Ramadan la tún rí ọlọ́run ló mọ iye kẹsẹ́ ti wá sí tí ó ọlọ́run ló mọ iye kẹsẹ̀ tí wá sí tí ó jáde tẹ́ ẹ bá wá ń gbọ́ mi ẹ mọ̀ eléyìí tẹ́ni yìí ń sọ yìí ó ti takò àyà kan nínú Qur'an èyí tẹ́ni yìí ń wí yìí ó ti takò nǹkan yìí nínú sunnah ànábì yọ wàá dàbẹ́ ni pé Islam ń takora wọn bẹ́ẹ̀ sì ni Islam ó ní tí ń sọ òye ṣùgbọ́n ẹni tí ń gbọ́ tí ò mọ̀ kan òun náà tí Islam wò ni ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo àwọn fìtínà ti ń ṣẹlẹ̀ lénìí àwọn míì tún bá ti wọn débi àṣejù nídìí súnà ẹlòmí ò sọ pé bí èèyàn bá fi síbi jẹun yóò wọná ẹlòmí ò tún sọ nǹkan mẹ́ẹ̀ ló fi jẹ́ wípé èèyàn ó kíyèsí èèyàn ó sẹ̀sà ibi tí èèyàn ó ti gba ìmọ̀ èèyàn ó sẹ̀sà ibi tí èèyàn ti fẹ́ gba ìtọ́sọ́nà ọlọ́run bá fi dojú ọ̀rọ̀ yẹn kọ ànábì wà mí ń bá bi àwòlá àwa gan ọlọ́run bá ń bá wí sànàbí ọlọ́mọ ẹjọ́ kò tó lọ́rọ̀ kọ̀rọ̀ ni ànábì lè wà ń jòkó kankéèyàn sọ̀sọ̀kúsọ̀rọ̀ títóbi ànábì kọjá kánábì ojú òkú kọ sọ téèyàn bá tánábì bá wà níjòkó béèyàn bá ń sọ ní tí ọ̀dà ojú ànábì ó padà nísìn níjọ́ kan ànábì sallallahu alaihi wasallam ànábì wà pẹ̀lú ìyàwó Aisha radiyallahu anha ọ̀kan náà àwọn ìyàwó ànábì tánábì fẹ́ràn púpọ̀ níyàwó Aisha ìyàwó Sauda rìwáyà mi sọ pé Sọfíya ìyàwó Sọfíya nù ìyàwó ànábì sallallahu alaihi wasallam ó ọlọ́run sì ṣe lẹ́ni tó lára bí ṣe wá ọwá kọjá ànábì wá jókòó yàrá gbígbé ẹni tó bá níbi ìyàwó méjì àbí méjì mẹ́ta o lè gbàgbọ́ yé ilé ìtàn wí kì í ṣe oníyàwó kan o ṣòkòlò nǹkan sàánú kó kọ́mọ̀ sí wa lọ níyàwó kan àdúrà àwọn àwọn obìnrin sábà dáhùn rẹ̀ gbogbo ìjọ́sà yẹ wá kọ́lọ̀ ó ṣe fún wa táàfìrí tọ́lọ́ ń ṣe anabi wa jókòó tọ̀ kan nínú àwọn ìyàwó rẹ̀ ìyàwó Aisha nígbàtí ìyàwó Sọfíyà kọjá sẹ́ẹ̀sì mọ́bìnrin òun wá ń sọ bi anabi wípé anabi òun ìyàwó ẹ̀ ẹnu bó ṣe rí rúgbúrúgbú gan lásán gan ó ti ń dáwọ̀ anabi lọ́rùn yóò bá tó jọ ọ̀rọ̀ nu bó ṣe sọ̀rọ̀ yẹn ojú anabi yóò padà sallallahu alaihi wasallam anabi ní lakọ̀ọ́dí kólì ti kẹlìmá anábìnrin rẹ̀ Aisha ó ti sọ gbólóhùn kan tó ṣe pé gbólóhùn yẹn tá bá sọ sínú omi òkun yóò yí gbogbo àwọ̀ omi òkun yóò yí padà ìyẹn ó ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn gbogbo àwàdà tó fẹ́ mọ̀ sí ànábì ò dá lóhùn mọ́ ojú ànábì yí padà ànábì ìfẹ́ téèyàn bá ṣe ẹlọ́run lẹ́gbẹ̀ẹ́ ànábì ojú ànábì ò yí padà sànábì tó wá rí báyìí ní ọ̀wà lọ́mọ ẹjọ́ kótó èèyàn kankan tí wọ́n ti ń sọ̀sọ́kúsọ àwa lọ́lọ́run bá ń bá wí torí pàwọ́ la ní àwọn eh, clubs ẹ̀yin lẹ ní joint ẹ̀yin lẹ ní gbá lẹ láwo ọlọ́run ọba wa ni wà ìdàrọ̀ àìtàlẹ́dì náà yàkóòdù náà fi àyà àti náà. wà ìdàrọ̀ àìtàlẹ́dì náà yàkóòdù náà fi àyà àti náà. fàárẹ̀dẹ̀ sí wọn tẹsẹ̀ rẹ̀ mọ́rin mọ́ dúró ń bẹ̀ kí wá àṣẹ kó kúrò ń bẹ̀ lásán jẹ́ mọ̀ pé ọ̀fẹ́ràn tí wọ́n ń ṣe ní lókè alágbádá wa jókòó ti wà mo fẹ́ sáré yàgbẹ́ mọ̀ ń bọ̀ mi ò dúró tì yín torí pé ntẹ́ ń torí pé ìrọ́dùl munkir kì í ṣe ìrọ́dùl pé ah, èmi náà ń bọ̀ sí mò ń bọ̀ sí mò ń bọ̀ sí wọn yẹn o gbúdọ̀ kúrò lọ́dọ̀ wọn ní kúrò wípé ntẹ́ sọ mi rẹ̀ ń tẹ́ ń sọ kò tẹ́mi lọ́rùn náà. ọlọ́run ọba ni tó bá tiẹ̀ padà bá wọn jókòó hátà fi hadithin ghairihi ó dìgbà tí wọ́n bá fi ọ̀rọ̀ sọkúsọ yẹn lẹ̀ tán bá wá ń sọ̀rọ̀ míì tó wúlò ó lè jókòó tiwọn ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ tó takò tọ́lọ́hún tó yẹpẹrẹ òfin ọlọ́run má jókòó tì wọ́n nígbà náà. wà á máa ọlọ́run ọba ni wa imma yóò ṣe ànàkà ṣe ìtàn ọlọ́run ni ó wá ṣeéṣe ẹwu àánú ọlọ́run ọlọ́run ni ó ṣeéṣe nígbà míì kéṣù ó gbà ọ́ lágbèé kó o ti jókòó láàrin wọn kó o máa rántí àyà yìí ká máa sọ̀rọ̀ yẹn kí wọn ó wà láàrin wọn ọlọ́run ọba ni ó ṣeé ṣe èṣù yóò ń ṣe anẹ́ka ṣẹ́tọ̀n èṣù lè lọ gbà ọ́ lágbé kó o wá jókòó pẹ̀lú wọn ọlọ́run ọba ní kété tó bá lọ rántí tètè dìde èyí tó fi jókòó nígbà tó gbàgbé yẹn àforíjì ọ́ ṣùgbọ́n gbà ọba ti lọ rántí ọ̀rọ̀ ọlọ́run pé ah, a sọ pé kéèyàn má jókòó ta ọlọ́run fàlẹ́ àtàkọ́ǹtì ó gbọ́dọ̀ bá dá zikirọ nígbà tó bá ti rántí. má bá àwọn èèyàn alábòsí má bá wọn jókòó má kún wọn lọ́wọ́ níbi ọ̀rọ̀ àbòsí sọ má kún wọn níbi ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí sọ má kún wọn lọ́wọ́ níbi ọ̀rọ̀ ẹ̀yìn tí sọ dìde kúrò ẹ̀kọ́ tọ́lọ́wọ́n ẹ dákun jẹ̀mọ́ ìjókòó yẹn gan òní máa wáyé tí gbogbo abálẹ̀ lọ àyà yìí tèmi ò jókòó tí wọ́n ní ò jókòó ẹni tí ń sọ̀rọ̀ yẹn nìkan ni ó kù tí ó bára rẹ̀ torí pé kọ̀sẹ́ni tó fẹ́ bá gbọ́sọkúsọ tó ń sọ ọlọ́run bá fẹ́ léyìí kọ́ wa lẹ́kọ̀ọ́ kó lè jẹ́ pé ìjókòó wa yóò máa jẹ́ ìjókòó rántí ọlọ́run ìjókòó wa yóò máa jẹ́ ìjókòó tá a máa gbà láàdá lérí ẹ̀ látara àdéhùn ànábì tún wá kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé bá a bá wá jókòó ọ̀hún náà kódà kó ṣe tọ́lọ náà là ń sọ tá a bá tún fẹ́ dìde kí gbogbo ó tún sọ pé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa an astaghfiruka wa atubu anábì ní tá a bá tún lè sọ bẹ́ẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pínpínpín tá a tún dá níjókòó yẹn kafaratul majlis ọlọ́run bá yóò forí gbogbo ẹ̀ṣẹ̀ wa lóbi jẹ́ pé nù súnà bá a bá jókòó kan bí kò wá bá fẹ́ dìde ní tó kálukú wọ́n sọ ní pé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa an astaghfiruka wa atubu anabi ní gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ níjókòó yẹn pátá Ọlọ́run forí ẹ̀ jìn téèyàn bá ti sọ̀rọ̀ ẹ wá wo àánú Ọlọ́run ọba lérí wa Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ nípa gbígbàgbé nǹkan Ọlọ́run fi tì sọ́dọ̀ èṣù ọlọ́ni wa imma yanziyanyu hmm? wa imma yunsiyanaka shaytan tẹ́sù bá gbọ́ ọ lágbèé láàyè mi ní suratul baqara ọlọ́run ní wàmọ́ ansanihi illa shaytana àni àkúrọ̀ mi ìsàdédé gbàgbé rántí àwọn àfa ni pé ṣé èṣù lè jẹ́ èèyàn ó gbàgbé nǹkan káwá sọ pọ́lọ́ wọn ò mọ̀ pé èèyàn ó gbàgbé ọlọ́run bọ́ ọba gbàgbé nǹkan ọlọ́run ti mọ̀ ọlọ́mọ sí i ṣùgbọ́n nǹkan kan ni ó jẹ́ sábà bí n tó fi gbàgbé nǹkan yẹn nínú alukuran látòkè délẹ̀ ọlọ́run máa ń ṣàfitì ìgbàgbé àbí kí nǹkan ó jẹ́ èèyàn ó gbàgbé nǹkan sọ́dọ̀ èṣù ọlọ́run kì í ṣàfitì ìgbàgbé sọ́dọ̀ ara rẹ̀ lóbi jẹ́ kí ni ń ṣàdúrà pé ọlọ́run má gbàgbé mi só má ń gbàgbé nǹkan láyà lílù wà láyà ń sáà anisiyan kò sí nínú ìròyìn ọlọ́run lóòótọ́ kí ta bá ń sàdọ́ àwọn ọ̀gẹ́ ọlọ́run má gbàgbé mi ṣé má gbàgbé nǹkan mi ṣùgbọ́n àwọn àfáà ní àríyáyà Qur'an tọ́lọ̀n ti sọ wípé nọ́sù lọ àfánà sí yahun àwọn èèyàn yìí gbàgbé ọlọ́ọ̀lọ́ sí gbàgbé àwọn náà yíò ń kọ́ sọ lórí èyàn àwọn àfáà ní anisiyan fil Qur'an lahu ma'naya ta a bá rí gbólóhùn ìgbàgbé nasiya nínú Quran ìtumọ̀ méjì lónìí ìtumọ̀ kan ó bá ọlọ́run ìtumọ̀ kejì kò bọ́ ìtumọ̀ ibi tọ́lọ́run bá ti lo nasiya fúnra ẹnu Quran mánà kọ́lọ́run pa nǹkan tì torí pé nasiya nínú èdè ìbí mánà tárọ̀kà o ó gbé jùlẹ̀ ìtumọ̀ kan tó nínú ó tún túmọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà akli kí iye ọpọlọ èèyàn ó fò lọ nípa nǹkan kéèyàn má rántí ẹ̀ mọ́ èyí ń gbogbo dábàá ti rí inú Qur'an ọlọ́run kì í fi ròyìn ara rẹ̀ ibi tọ́lọ́run bá ọlọ́run ní nẹ́sùn lọ́ọ́ àwọn gbàgbé ọlọ́run fánàsíyà òun ìwọ tó wá kéwú yé ó wà á túmọ̀ pé sì pa tì sì gbàgbé wọn nítorí pé yẹn bí mánà ṣùgbọ́n tó bá fẹ́ lò ní ìlò ti pé gbígbàgbé ó lò fẹ́yàn ó lò fẹ́ṣù pé ọmọ nìyàn sì gbàgbé ṣùgbọ́n lọ́run ti sọ ní kùránì pé láyà dìlù rọ̀bí wálá yánsà ọlọ́run ṣe náfíù nìsíàn ìgbàgbé nǹkan pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ọlọ́run gbé kúrò fúnra rẹ̀ atẹ́kọ̀tọ̀ bá ní ọlọ́run má gbàgbé mi nítorí ẹ̀kọ́ wà lẹ́mìí rẹ̀ ni pé ọlọ́run má pa mí tì má wá dá akàrọ̀ bùkà wà má kọ́ ẹ fi wá rí pé ọlọ́run ń ṣàfitì ìgbàgbé sọ́dọ̀ èṣù sọ́dọ̀ ẹ̀dá ṣùgbọ́n ìgbàgbé pé ká má mọ nǹkan yẹn àbùkù ló jẹ́ nínú ìròyìn ọlọ́run torí pé tó bá yẹ pé ọlọ́run ọba lè gbàgbé nǹkan ni ìyẹn ń túmọ̀ wípé ìmọ̀ rẹ̀ ti dínkù àsìkò tó gbàgbé nǹkan yẹn ìmọ̀ rẹ̀ yẹn dínkù ń gbà yẹn abẹ́kọ̀ọ́ lápòjúwe kan sọ pé ah ẹni yìí o ó ní mímọ́ o ọmọ gbá o ọmọ àwo wọn ni ó ya kọ́ wá sí exam wọ́n wá béèrè mẹ́ta ìbéèrè mẹ́ta lọ́wọ́ ẹ̀ kọ̀ wá kọ̀ kankan bẹ̀ wọ́n submit paper bẹ́ẹ̀ ẹ̀ tó wá fẹ́ máàkì ẹ̀ bá fún lóde ẹ̀ sì lẹ́nu ìmọ̀ nǹkan ọwọ́ ni in fact mo gba ìgbélé ẹ̀kan ẹ̀jẹ̀ wọn aṣọ ọ̀hún àní ò mọ̀ nǹkan kan sọ yẹn pé tí wọ́n sọ náà ni pé kò mọ̀ ṣùgbọ́n gbà tí bá ń padà wá sọ nǹkan ó sì mọ̀ lóòótọ́ ṣùgbọ́n àsìkò tí ò rántí yẹn àdínkù ti bá ìmọ̀ rẹ̀ nígbà náà tá a bá sọ pé Ọlọ́run bá ń gbàgbé a jẹ́ pé àwọn àsìkò kan wà tí àdínkù ń bá ìmọ̀ Ọlọ́run subhanallah min dhalik ọlọ́run mọ kọjá yẹn lóbi dẹ́kẹ́ gbogbo bí dẹ́ẹ́ bá ti rí nọ́ọ̀sì àánú quran tẹ́ ń bá fi ti sọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ ẹ̀ nípa ọlọ́run pa ẹni yẹn ti nasullah fanasi ahun wa man arda an dhikri fa inna lahu ma'ishatan danka wa nahshuruhu yawmal qiyamati a'ma qala rabbi lima sharitani ama wa qad kuntu basira qala kadhalika atatika ayatuna fanasitaha fakadhalika liyawma tunsa nisianu méjì ló wà Ọlọ́run lò kan fẹ́yàn ó lò kan fún rẹ̀ Ọlọ́run ọba ní kadhalika Ọlọ́run ní wàmánà àrùn àǹdíkiri gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀yìn sí ìrántí Ọlọ́run ìṣẹ̀mí le ní ó máa gbé láyé kódà ó lówó ó lè ní dúkìá ọlọ́run ní sẹ̀mí wàhálà ni ó máa gbé tó bá ti yọ tọlọ́run kúrò nínú sẹ̀mí ẹ̀ ọlọ́run wọn aṣọ́rò òun yọmọ alkiyama ti àmọ́ tó bá dijọ́ gbéńdé alkiyama á gbé dìde nígbé dìde afọ́jú kò ní ríran kọ́ọ̀lá rọ̀bì yóò wà máa bẹ̀ lọ́hún wíkèrè ọlọ́run lè máa ṣàtúntà ní àmọ́ èrè ọlọ́run èé ṣe tí mi ò fi rí náà lẹ́nìí wákọ́dùkún tó bá sí ìrọ̀ gbà tí mò ń bẹ láyé mo rí náà tí mo fi fayé lẹ́ni ọlọ́run ni ẹ sọ fún kàdálíkà àtàtìkà àyàtúnà ìgbà tó ń bẹ láyé àmì ọlọ́run ọba wa ba ọkùnránì wọn ké fún ọ fanẹsì ta ó gbàgbé ẹ alùgbàgbé fún èèyàn fanẹsì ta ó gbàgbé ẹ òòló wákàtà lẹ́kàlẹ́yà ọmọdún sá. àwa ní sọ pé ìdí nìyí táwa náà fi gbàgbé ẹ lẹ́ni ìdí nìyí táwa náà fi pa ọ́ tì lẹ́ni tá a sì bẹ́ẹ̀ ń pàrí èyí tó jẹ́ tọlọ́hún a ní pípàtì èyí tó téèyàn a ní kíni gbógbà jẹ́ bá àwọn àfọ́ àṣẹ ṣàlàyé ẹ̀ ọlọ́run ọba ni wa imma yanzayannaka minash shaitan. imma yanzayannaka shaitan fala taq'ud ba'da dhikra ma'al qawmi dhalimin. nítorí àsìkò ọlọ́run dojú ọ̀rọ̀ yìí kọ ànábì wípé tẹ̀sù bá gbà ọ́ lágbè tó rántí tó fi jókòó tì wọ́n ìgbà tó bá rántí pé sọkúsọ ni wọ́n ń sọ tètè dìde má bá wọn jókòó má jókòó pẹ̀lú àwọn ìjọ alábòsí ìbéèrè tí ó wà wá ń bẹ̀yẹ ni pé sànàbì má gbàgbé nǹkan ṣéṣù lè dánàbì ó gbàgbé nǹkan àti gbàpọ̀ lọ́hun kì í gbàgbé òun kò ìròyìn ọlọ́hun ǹjẹ́ gbígbàgbé ń bẹ nínú ìròyìn ànábì sallallahu alaihi ọlọ́run ọba ní sanu kiri uka fàlà tàǹsà àmọ́ ké kùránì fún ọ ní òní gbàgbé ẹ̀ láìláì gbàgbé yìí tá a kà yìí pẹ̀lú èyí tá a tún wá kà tọ́lọ́run ọba ní tẹ̀sù bá gba ẹ̀rẹ́ ànábì lágbè àwọn àfáà sọ̀rọ̀ lérí ẹ̀ sànàbì lè gbàgbé nǹkan ò lè gbàgbé nǹkan bá fẹ́ gbàgbé nǹkan níbo ló ti gbàgbé gbogbo àwọn ẹ̀yàlàyé yìí náà ni àwọn onímọ̀ ṣe abẹ́lẹ́ bá ní rẹ̀ kó sọ ju ọ̀la lọ láti lè máa tẹ̀síwájú kalimatani khafifatani habibatani sọ̀rọ̀ àríyá bàbá béèrè tó sájọmọ́ ma ajé ọrọ̀ ọrọ̀ owó yín àǹfààní wáàsí náà ibi tó ti kàn yín ni ẹ̀yin lọ ọkàn ẹlòmíì náà níbòmí àìjí ń fi kọ́kọ́ dáhùn ọ̀rọ̀ ní pé ṣé ẹ rí Islam ẹ̀sìn tó pé ni ẹ̀sìn tó sì kẹnu ni bí ó bá sọ nǹkan ó tún ní àwọn àlàyé tí ó wà lábẹ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ní ibi tó burú jù ní orí ilẹ̀ òun náà ni ọjà ọjà ibi tó dáa jù lórílẹ̀ òun náà ni mọ́ṣáláṣí anabi sallallahu tó wá kí wà nílọ̀ wípé ẹ má tètè dọ́jà ẹ sì má tètè ẹ sì má kẹ́yìn kúrò ní lọ́jà àwọn afáwa béèrè pé ńgbà tán sọ pé ní tó burú jù lórí ilẹ̀ lọ́ba tán ṣe ká má lọ jà mọ́ torí pé àfẹ́ lọ́bi tí ó burú jù lérí ilẹ̀ àwọn afáwa ṣàlàyé fún wa ah, láyé ànẹ́bí sallallahu alaihi wasallam ó ń bẹnu àwọn sàábí náà jó oníṣòwò gan pé ọjà ni wọ́n ti ń tajà ìtumọ̀ eléyìí ni wípé ọjà kì í ṣe ibi téèyàn máa ń lọ tí ìbá ṣe pé ìdí kan pàtó ó gbéyàn lọ́bẹ̀ lágbájá ìbúlọ̀ lọ́bẹ̀ lọ́mọ ti fàájì lọ́jà ní kìí tiẹ̀ lọ́dún láàrin ọjà ìwọ àti èṣù lẹ́jọ́ máa jẹ fàájì ṣùgbọ́n tó o fẹ́ ṣe lọ́jà tó o bá ti gbọ́ bùkátà rẹ̀ tán báyìí kó o sì kúrò mbẹ̀ kó o máa bọ̀ ẹni tó wá ṣe pé ń ta nǹkan láàrin ọjà náà mọ́ jì dọ́jà àwọn ọmọ ìyá wa ilẹ̀ haúsá máa ń ṣe yẹn bí yẹn bá lọ kàṣọ nkúrúmì nkánò bọ́ ọ bá débẹ̀ láago mẹ́jọ ò lè bẹ́ẹ̀ nìkankan <laughs> aago mẹ́wàá gan ò lè bẹ́ẹ̀ nìkankan ó di bí aago mẹ́wàá àbọ̀ mọ́kànlá wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ torí pé yọ kásùn bá ń lé tó bá ti kásùn bá tán yọ lọ gba kéwú tó lọ sùn tó wá sùn wá jí yọ padà lọ sí ọjà tó wá di ọjà tó ti wá ń di bí aago márùn-ún bọ̀ ó ń pa ó torí pé ó ti plan pé mọ́sálásí ni ó ti lọ kí mọ́gíríbì yóò ti wá wà mọ́sálásí mọ́gíríbì ò tí ì ní tó á lè panu o ibi tó pé wọ́n ṣe mọ́sálásí lẹ́yìn mọ́gíríbì ibi tí ó wà jẹ̀mọ́ àbẹ̀yàn bá sì dé Kánò èèyàn mọ̀ pé àwọn èèyàn ń ṣòwò ńbẹ wọ́n ń pa ìyáláyé owó tí èsè kékeré láwùjọ táwa wà yìí àwọn obìnrin wa ó lọ sun ọjà lọ́kọ̀ọ́lá ọjà kan bẹ lọ́nà ọ̀wọ̀ wọ́n máa ta ṣùgbọ́n báyìí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún báyìí ṣé ó dọ́wọ́ ṣé ìṣòro ìṣòro náà ń gbọ̀bẹ̀ ó kọ̀ọ̀la làwọn obìnrin ó ti lọ obìnrin obìnrin fátọ́lọ́kọ̀ ńlé ó kọ̀ọ̀la ni wọ́n ti lọ sunú gbó yẹn pé wọ́n fẹ́ jíta ọjà wọn àlùbáríkà wà á dànà so ìwọ tó o bá ní sọ́ọ̀bù ìsọ̀ nínú ọjà mọ̀mọ́ jẹ́ pé wọ́lọ́ ọkọ̀ débẹ̀ farabalẹ̀ ńlé dáadáa tí kọ́sítọ́mù bá ti mà àsìkò tó o máa dé inú ọjà ni mò ń sọ mi sọ pé wọ́n tó ní sọ́ọ̀bù ní ẹgbẹ́ wájú ta kan o ṣùgbọ́n inú ọjà táwọn kọ́ jà níbí mọ̀mọ́ tètè jí débẹ̀ táwọn kọ́sítọ́mù rẹ bá ti mọ̀ pé wọ́n ti mọ táìmù tó dé wọ́n sì mọ káyìn ẹlòmíì ńgbà tó bá di aago mẹ́wàá alẹ́ lọ́jà àbí ìpè aláyèrè wọ́n tún ẹsẹ̀ ń lé tòmátò aláyèrè mo ní àṣẹ́yìn òní dálábọ́kọ yín lé ni lẹ́sẹ̀ ń ta ẹ̀ ń lé tòmátò láago mẹ́wàá alẹ́ ẹ̀ka alájèrè o bá mú tòmátò five naira láago mọ́kànlá alẹ́ so bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ta búrẹ́dì fáwọn èèyàn àwọn gbowó rẹ̀ so ti yé ṣùgbọ́n téèyàn lè ṣe ń bẹ̀ yẹn téèyàn bá rí pé nǹkan yẹn ti fẹ́ máa dọ̀tí èèyàn kéèyàn sọ fẹ́ nìyẹn tó bá ń bá fẹ́ gbowó mi fún mi lówó mi lójú ẹsẹ̀ kí n máa dúró ń bí kò pọ́n mi lé gẹ́gẹ́ bí mùsùlùmí torí àwọn nǹkan báyìí báyìí kéèyàn ṣe wá sí fún kéèyàn ṣàlàyé fún ṣùgbọ́n látara pé èèyàn fẹ́ gba ẹ̀tọ́ èèyàn in tó dáyàn dúró nìyẹn áyà tá à ń sọ yìí ó ní kéèyàn fínúfíndọ̀ lọ́ máa ti àwọn èèyàn yẹn táyà yẹn ń sọ nù lágbèjú àwọn tó ń sọ kó sọ nísìn ẹnìkan bẹ èèyàn fẹ́ ṣe òun yẹn sáyìn ìwé téèyàn fẹ́ fi gbaṣẹ́ ibẹ̀ nísìnyí lọ́ọ́ máa jókòó sí téèyàn bá sì lọ́ọ́ bá ń jọ yẹn on travel wọ́n sì ní kéèyàn mú wa lọ́la séèyàn ò ní lọ́ọ́ bá ń bẹ̀ èèyàn wá ní ẹ mi sáyẹn pé mò ń bọ̀ náà jókòó náà ó ti là lórí mu o èèyàn ó ṣe sùúrù tí ó fi báyàn sáyẹn rẹ̀ ọlọ́run ti rí àníyàn pé kì í ṣe pé òfínúfíndọ̀ lọ́mọ bá wọn jókòó nǹkan yẹn so gbogbo àwọn ọ̀rọ̀ ó ti máa ń lẹ́jẹ̀ wọn táwọn afáàfin dé gbogbo nǹkan yẹn ìyẹn náà ń pè ní usulul fiqh ìmọ̀ ọ̀tọ̀ ni láti fi gbọ́ yé Quran usulu tafsir science of tafsir ó ti wà láti fi gbọ́ yé hadith usulu hadith ulumul hadith science of hadith ó ti wà láti fi gbọ́ yé tọ́ba dàbẹ̀ ń pé kádà bẹ́ẹ̀ kó fẹ́ forí lura wọn ó fẹ́ yàtọ̀ kí làlàyé táwọn afá ṣe kí làwọn òfin téèyàn ó fi gbọ́ yé gbogbo ẹ ti wà lọ́dọ̀ àwọn onímọ̀ látara àdéhùn kí ọlọ́run bá kí ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bákan náà ẹni tí ó wà nú àwẹ̀ tí ń lọlé ọkàn sá wọnú ọkọ̀ wọ́n sá di gbogbo èèyàn mọ́nú ọkọ̀ àtobìnrin nígbà tí ó jókòó ẹgbẹ́ obìnrin kan ní lójókòó sí bóò ní sáà wẹ̀rẹ̀ ọ̀bàjẹ́ àwẹ̀rẹ̀ ọ̀bàjẹ́ nítorí pé kìí ṣe pó fínúfíndọ̀ àti máa ṣe nǹkan yẹn kódà tó bá fínúfíndọ̀ rẹ̀ náà ládàá rẹ̀ ni ó dínkù torí pé tó lè jẹ́ káàwé ó bàjẹ́ mọ́sálà yẹn mọ́sálà tó lágbára díẹ̀ lápòjúwe ń sìn èyàn ń wo ẹnìkan ń wo obìnrin kan sìn ọba wo ara rẹ gbogbo ara rẹ ti kún nínú àwẹ̀ àbí ò lè ṣẹlẹ fẹ́ntì wá wò kú wò ní o gbogbo tó o bá mọ ìdí tó fi ń gbà àwẹ̀ kò yẹ kírù nǹkan o ti ń ọ káwá ló ẹlòmíín bẹ ò dá wa bóyá láàrin kan ó kàn yọ kan obìnrin kan kàn fara gbà gbà tí ó wọ ara báyìí ara ti kún sáàwẹ̀ rẹ̀ bàjẹ́ àwọn àfa rẹ̀ bàjẹ́ nítorí pé ó ní tó bá ìyàtọ̀ ń bẹ láàrin pé arákún àti kátọ̀ jáde lára ṣùgbọ́n àwọn nǹkan yẹn àwọn àfa ṣe àlàyé ẹ̀kúnrẹ́ lérí ẹ̀ ṣùgbọ́n tó wá wà nù táxi ó wà nù àwẹ̀ obìnrin jókòó ìwọ náà jókòó kódà ara rẹ̀ kanra tiẹ̀ ó tún ẹlòmíì gbogbo ọgbọ́n ọ̀rọ̀ tí máa ń wò làbúrò tún gbọ́wọ́ lẹ́yìn sí dúró rẹ báyìí wọ́n ti mọ̀ wípé ah, àfa ibi tó ka mọ́ yìí gan ó kàn gbà ká mọ́ ni àdọ̀rúra tó kọ́ dàrú lè kọ́ dàrí à ntí làlúrí bá tìyàn ṣe kéèyàn má ṣe kọjá ibi tó àlàbóṣe mọ́ débi kó tó wá ń gbọ́wọ́ sẹ́yìn síìtì ó tún wá ń sùn ó tún wá ń tògbé ó tún ń gbórí à ah, nǹkan mi ti ń wọ nìyẹn o tó ti yé àdọ̀rúra tó kọ́ dàrú lè kọ́ dàrí à sorú ẹni àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ sùnmọ́ kéèyàn ó sọ́ra àwọn nǹkan yẹn lè máa dín ládàá àwẹ̀ èèyàn kù tó bá ti wọ́pọ̀ kọ́lọ́wọ́n láti olùdó kó sànù wa وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك